báwọn adigunjalè yìí ṣe rágbófinró ni wọ́n da ẹrù tí wọ́n jí kó sílẹ̀ ni wọ́n sá lọ. yorùbá bọ̀ wọ́n lójú iná kọ́ lè wùrà ń horun èrè burúkú làwọn adigunjalè kan sá kọ́wọ́ àwọn agbófinró tó ń lé wọn má bàa tẹ̀ wọ́n lọ́jọ́ ajé monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí lágbègbè adóodò ọ̀tà nípínlẹ̀ ògùn ibi tọ́rọ̀ náà sì ká wọn lára dé ni wọ́n sọ ìbọn ọwọ́ wọn dànù wọn ò lè dúró gbé ọ̀kadà tí wọ́n jí bẹ́ẹ̀ ni wọn ò rójú kó àwọn dúkìá míì tí wọ́n jí bí wọ́n ṣe ń sáré àsáforí sọ̀gànná lọ. bá a ṣe gbọ́ ọ̀gbẹ́ni sọjí gonzalo sọ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáláròyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí pé níṣe làwọn ọmọọṣẹ́ òun láti ẹ̀ka mùpín àti àgbára ń ṣe pàtiróòlù wọn kiri ìlú gẹ́gẹ́ bí àṣà wọn ṣùgbọ́n bí wọ́n ṣe yọ sí àdúgbò kan tí wọ́n ń pè ní gasline níjọba àbílẹ̀ adó ọ̀tà wọ́n kẹ́fín àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n fẹ́ gun ọ̀kadà tí wọ́n gbé wá wọ́n sì kó àwọn dúkìá kan sínú báàgì tí ìrìn ẹsẹ̀ wọn àti ìrìsí wọn sì mú ìfura lọ́wọ́ wọ́n ní báwọn èèyàn yìí ṣe gbójú sókè tí wọ́n rí i pé ọkọ̀ àwọn so-safe ló wà níwájú wọn báyìí àfi bí ìgbà tẹkùtẹ pàdé ológìnní níṣe ni wọ́n ki eré burúkú mọ́lẹ̀ ẹṣin yájú ni bí wọ́n sì ṣe ń sáré náà ni wọ́n ń da ẹrù ọwọ́ wọn sílẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣọ́ so-safe gbá fi yá wọn wọ́n lé wọn sẹ́wọ̀n ò balẹ̀ láti gasline dé ibì kan tí wọ́n ń pè ní àròbíẹyẹ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àwọn alọ́kólóhùn kígbe ẹ̀dá náà nà pápá bora wọn ò rí wọn mú àmọ́ wọ́n rí àwọn ẹrù tí wọ́n jù sílẹ̀ ṣàjọ lára àwọn ẹrù olè tí wọ́n gbà lọ́wọ́ wọn ni ọ̀kadà bàjáàjì pupa ọ̀ṣàrà kan tí nọ́mbà rẹ̀ jẹ́ TRE two thirty one VT ìbọn àgbélẹ̀rọ pọ́npọ́ kan ọ́ìlì ẹ́ńjìnì ọkọ̀ aṣọ bàtà ọtí ẹlẹ́rìndòdò five alive àti oògùn abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi Gansalo láwọn ti fìṣẹ̀lẹ̀ yìí tó àwọn ọlọ́pàá létí àwọn sì ti kó gbogbo ẹsíbíìtì tí wọ́n rí gbà ọ̀hún lé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní onípàànù lọ́wọ́ ó láwọn ò ní yé dọdẹ àwọn afurasí yìí títí tí wọn yóò fi rí wọn mú. Faith Adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.